ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ènì á sàn wá sí rere o ọ̀sẹ̀ míì náà la tún wà yìí ìwọ ọ̀rẹ́ mi kó tó di pé o jáde lówùúrọ̀ tòní wá jẹ́ kí n tún bá ẹ sọ̀rọ̀ kan o ìtàn kò sẹ́dá tí ò ní dìtàn gbogbo apáta la máa dìtàn bó bá dọ̀la torí ẹni tí ò fẹ́ tán ló ń kọ ìtàn ìwọ ọ̀rẹ́ mi irú ìtàn wo nìwọ náà ń kọ lákòókò tó wà yìí ṣó o rí gbogbo apáta la máa padà wá dìtàn bó bá di ọ̀la o ṣé tàn rere ló ń kọ ni àbítàn burúkú torí ẹni tí kò ní tán ló ń kọ ìtàn ṣùgbọ́n gbogbo wa la ò ní tàn torí ẹ̀ la ṣe ń kọ ìtàn ìwà tá à ń wù lónìí ìwọ ọ̀rẹ́ mi ǹjẹ́ o mọ̀ pé ìtàn ni irú ìtàn wà ní wọ́n ń kọ àní ṣó o gbàgbé mo nẹ́ni tí ò ní tán ló ń kọ ìtàn Oyènúsì ò tán o <laughs> Awólọ́wọ̀ ò tán Abacha ò tán àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ò tán o torí wọ́n ti kọ ìtàn sílẹ̀ ṣùgbọ́n irú ìtàn wo ni wọ́n kọ irú ìtàn wo ló fẹ́ kàn sọ fún àwọn ọmọ tiẹ̀ náà ipe ńgbà tí bàbá wọn ń bẹ láyé irú ìtàn báyìí ló kọ sílẹ̀ ìwọ ọ̀rẹ́ mi irú ìtàn wo ló ń kọ o Dickness Alice Wakilat ìyá bàbá ọba ìyá Felix òun náà ti di tan ó dojú àlá ó di bẹ́ẹ̀ ní jọ ni ó di bẹ́ẹ̀ èèyàn ń jènìyàn ìtàn kan wà tí wọ́n máa sọ lẹ́yìn ìyá yìí ìtàn wo ni wọ́n máa sọ lẹ́yìn tiwọ́ náà ìwọ ọ̀rẹ́ mi bó o bá ti ń kọ ìtàn máa rántí wípé irú ìtàn wo ni wọ́n máa sọ fún àwọn ọmọ mi pé bàbá àwọn kọ. ẹ wo ẹ jẹ́ kí n ṣọ́rọ̀ síkù bí àgbàjarè ṣùgbọ́n wọ́n ní àbọ̀rọ̀ là á sọ fọ́mọlúàbí bó bá dénú àdòdìdì èyí tí mo sọ láàárọ̀ yìí wọ ọ̀rẹ́ mi mo fẹ́ kó o fi sọ́wọ́ òsì ẹ kó o má fi jẹun o wípé gbogbo èèyàn pátá ni ó padà dìtàn ṣòye ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ sì kú ojúmọ́ mọ́ ènìyàn sàn wá o happy new year.